kọ́ríntì kejì orí kẹfà. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ à ń bẹ̀ yín pé kí ẹ má ṣe jẹ́ kí gbígbà tí ẹ gba oore ọ̀fẹ́ ọlọ́run jẹ́ lásán nítorí ọlọ́run sọ pé mo gbọ́ ẹ̀bẹ̀ rẹ nígbà tí o bá ojú rere mi pàdé mo ràn ọ́ lọ́wọ́ ní ọjọ́ ìgbàlà ìsinsìnyí ni àkókò ojú rere ọlọ́run òní ni ọjọ́ ìgbàlà. a kò fi ohun ìkọ̀sẹ̀ kankan síwájú ẹnikẹ́ni kí àwọn ènìyàn má bàa rí wí sí iṣẹ́ wa ṣùgbọ́n nínú gbogbo nǹkan à ń fi ara wa sípò àyẹ́sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a ti farada ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àkókò inúnibíni nínú ìdààmú àti nínú ìṣòro nígbà tí wọ́n nà wá àti nígbà tí a wà lẹ́wọ̀n ní àkókò ìrúkèrúdò àti ní àkókò tí iṣẹ́ wọ̀ wá lọ́rùn tí à ń pa ebi mọ́nú à ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú ọgbọ́n àti sùúrù pẹ̀lú inú rere àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ pẹ̀lú ìfẹ́ tí kò lẹ́tàn à ń ṣe iṣẹ́ wa pẹ̀lú òtítọ́ inú àti agbára Ọlọ́run a mú ohun ìjà òdodo lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì bí a ti ń gba ọlá bẹ́ẹ̀ ni à ń gba ìtìjú bí a ti ń gba èébú bẹ́ẹ̀ ni à ń gba ìyìn àwọn ẹlòmíràn kà wá sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ sì ni olóòótọ́ ni wá ìwà wa kò yé àwọn ènìyàn síbẹ̀ gbogbo ènìyàn ni ó mọ̀ wá a dàbí ẹni tí ń kú lọ síbẹ̀ a tún wà láàyè a ti ní ìrírí ìtọ́ni pẹ̀lú ìjìyà síbẹ̀ ìjìyà yìí kò pa wá a ní ìrírí ìbànújẹ́ nígbà gbogbo síbẹ̀ à ń yọ̀ a jẹ́ aláìní síbẹ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ a dàbí àwọn tí kò ní nǹkan kan síbẹ̀ a ní ohun gbogbo a ti sọ òtítọ́ inú wa fún yín ẹ̀yin ará Kọ́ríńtì ọkàn wa sì payá sí yín kò sí ohun kan ní ọkàn wa sí yín bí ohun kan bá wà a jẹ́ pé ní ọkàn tiyín ni mò ń bá yín sọ̀rọ̀ bí ọmọ ohun tí ó yẹ yín ni pé kí ẹ sí ọkàn yín payá sí wa. ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́ nítorí ìrẹ́pọ̀ wo ni ó wà láàrin ìwà òdodo àti àìṣòdodo tàbí kí ni ó pa ìmọ́lẹ̀ àti òkùnkùn pọ̀ báwo ni Kristi ti ṣe lè fi ohùn ṣọ̀kan pẹ̀lú èṣù kí ni ìbá pa onígbàgbọ́ àti aláìgbàgbọ́ pọ̀ kí ni òrìṣà ń wá nínú ilé Ọlọ́run nítorí ilé Ọlọ́run alààyè ni àwa jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé n ó máa gbé àárín wọn n ó máa káàkiri ní àárín wọn n ó jẹ́ Ọlọ́run wọn wọn yóò sì jẹ́ ènìyàn mi nítorí náà ẹ jáde kúrò láàrin wọn ẹ ya ara yín sọ́tọ̀ ni olúwa wí ẹ má fọwọ́ kan ohun àìmọ́ kí n lè gbà yín n ó jẹ́ baba fún yín ẹ̀yin náà ó sì jẹ́ ọmọ fún mi lọ́kùnrin àti lóbìnrin yín èmi olúwa olódùmarè ni mo sọ bẹ́ẹ̀.